tí mo fẹ́ sọ kó ní kálukú fòye gbé. kí ni tó pàtàkì nínú ayé wọ́n ní nǹkan mẹ́ta ó pàtàkì nínú ayé ẹnikẹ́ni tó bá dẹni pàtàkì ara nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àkọ́kọ́ ọlọ́run pàtàkì ànábì ọlọ́run ẹ̀kẹta ẹ̀sìn wa pàtàkì bí èèyàn bá wọnú ayé tí ò gbà rìn mẹ́tẹ̀ẹ̀ta nì gbogbo òpò tí wọ́n bá gbé sí kò ní sọ̀kalẹ̀ dáadáa. تلك الدار الآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا الأرض ولا فساد والعاقبة للمتقين gbogbo àwa tá a wá síbí kí ni ti ń bẹ lára ẹ̀sìn tá a fi ṣoríire lára ẹ̀sìn nǹkan mẹ́ta ni àkọ́kọ́ gbogbo ẹni bá ṣoríire lára ẹ̀sìn ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ló pilẹ̀ ẹ̀sìn nítorí pé gbogbo ń tẹ̀sìn mú wá kò ṣeé fojú rí ẹ̀sìn lọ́lọ́run bẹ àrírí ẹ̀sìn lágbẹ̀san nínú àjánà kò sẹ́ni ó débẹ̀ kábọ̀ ẹ̀sìn ní tá a bá ṣe rere àwọ̀ náà kò sẹ́ni tó débẹ̀ wá ròyìn ẹ̀sìn ní tá a bá ṣe rere màláìkà kan ń bẹ lápò ọ̀tún ń kọ́ ìka ń bẹ lápò òsì ń kọ́ ìdá látijọ́ àti ń ṣubú tàǹdàrún ló kọlu màláìkà yìí. a máa nígbàgbọ́ pé lóòótọ́ ni dábàá bí ọ léèrè pé kí ló dé tíwọ náà fi sọ fún wọn ọjà ọgọ rẹ nítorí pé àwọn nǹkan kan ń bẹ tí làákàyè ọmọ èèyàn ó máa sọ fún ẹ ń bẹ tí ò sì sí gbogbo ẹni tí bá ń èèyàn ẹ̀mí hmm. látijọ́ tẹ̀mí ti ń bẹ lára wa aṣá ń gbọ́ bára wa ló wà kò sì síbi tí ìgbàlódé òde tí wọ́n ń là lára ọmọ èèyàn èyí tó ṣòro jù láyé òun náà ni brain surgery wọ́n ti discover rẹ̀ wọ́n ti ń ṣe láti ọmọ ọ̀kẹ́ ẹsẹ̀ rẹ̀ dé ọpọlọ kò síbi tí wọ́n èé là láti jẹ́ wọn ti ń là wọn kàn mí ẹ̀ bí wà títí dì sẹ́. oorun tá à ń sùn ń bò ló ti wá hmm. bàbá wa sùn àlá tá à ń la ibi tá à ń lọ báwo la ṣe débẹ̀. kí yòókù máa gbọ́hùn fún gbogbo ẹni bá sọ wípé kò sọ lọ́hùn. nàìjíríà lóhàlì lẹ́bí ìnàlá yorì dùnà olùwà fílárì wàlà fàṣàdà. ẹni tó wà nígbàgbọ́ kí ni tọ́lọ́hún ọba ò fi fún ní sáyìn táyì tẹ̀ka fún bí a stampu rẹ àgbà ọ́ ẹlẹ́nkejì òun náà níṣẹ́ gbogbo bí ẹ bá rí tọ́lọ́hún pé olùgbàgbọ́ òdodo ní tí ó fi tẹ̀lé ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí ìmọ̀ wa yà mí lẹ́nu ìran Yorùbá ìyẹn ó tún máa lóun lọ́hùn lọ lágbájá òkírun ni àdáhùn. ọkàn ẹni nígbàgbọ́ ẹni ẹ lè má le mi mọ́ṣáṣí o mo lè má bàa yín gbàwẹ̀ àmọ́ kàn mí ó má ju tẹni tí ń bẹ mọ́ṣáṣí lọ dání lọ́kàn òfò tó gbé dání. ìyá tẹ wà ń kalẹ̀ yìí ẹ ṣe jẹ́ fún pé ni hmm. bí gbogbo yìí kálá bímọ. ẹ dẹ̀jẹ̀ lé lórí lẹ́yìn wàhálà oṣù mẹ́sàn-án ẹ̀yin náà lẹ kó gbẹ̀lẹ́ kó tọ̀ ẹ̀fun lọ́mú mu ó wá dàgbà ó dé èèyàn ó tásìkò tẹ́rìn níṣẹ́ lágbádá bá ń ṣe nǹkan báyìí ó lẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lórí o ṣé dunú sọ́mọ ni àbẹ́ bínú sí ẹ̀ dá mi lóhùn lóhùn ọba tó wá dẹ́ láti bí àìsí hmm. tí ì ṣe gbé ẹnìkan lówó kó tó dẹ́ tí ò gba nǹkan kan kó tó dá ẹ tí ò mọ̀ ọ́ rí kó tó dá ẹ tí ò ní nǹkan tó ṣe fún kó tó dá ẹ òun ló kilẹ̀ gbogbo ayé rẹ̀ ó wá fún ọ lẹ́mìí ó fún ẹ lálàáfíà ó fún ẹ ní ntọ́ fi déèyàn ó wá pa ọ́ láṣẹ pé ṣe báyìí ọ̀ ṣe ọ̀ sì fẹ́ rí ọ̀nà ẹ̀. gbogbo ẹnikẹ́ni tó bá pèrè ẹ̀ lẹ́rú ọlọ́run àfi kó tẹríba fáṣẹ ọlọ́run ní ìrí ọ̀nù ọlọ́run. ẹlẹ́nkẹta tẹ́sìn máa wá mú jáde lára èèyàn tá a sọ pé lágbájá ẹlẹ́sìn ni òun náà ní ká bá ọmọlúwàbí lára ẹ̀. lónìí kò sí nǹkan kan tí ń dẹ ẹ̀sìn láàmú tójú ẹyọ kan lè lọ láyé ìjọ́un lọ́yẹ̀ òpọ̀ olè máa ń wọ̀n bá hmm. láyé ìsìn àwọn lọ́ọ̀yà pọ̀ hmm. olè wá pọ̀ rẹpẹtẹ. ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ mi yé ọ̀dọ́ yín la wà ó ti yá àwọn èèyàn àgbọ̀ yín ni òjì á láyé ìjọ́hun hmm. kéwú ò láyé ìjọ́hun àfa ò láyé ìjọ́hun ilé kéwú ò láyé ìjọ́hun àsàlátù ò Mm láyé ìjọhùn mọ́ṣáláṣí ò pọ̀ láyé ìjọhùn láwíyẹ ò pọ̀ uh-huh. àmọ́ nígbà náà ọlọ́run súnmọ́ àwọn èèyàn nítorí bẹ̀rù ọlọ́run pọ̀. Allahu Akbar Allahu Akbar. láyé ìsìn kálọ̀ lè táàpù ẹni tó bá ṣe báyìí inú atẹ́gùn hmm. ó sì máa he kéwù. níbi tí kéwù pọ̀ dé àmọ́ tó wá yà mí lẹ́nu ni wípé ẹ̀ṣẹ̀ wa pọ̀ rẹpẹtẹ. ó pọ̀ débi wípé tí ìbá ṣe wípé èèyàn ó máa larí mọ́gàn náà ni afẹ́ lè máa dijú báyìí tá bá ń jáde níbi tó spread dé. yìí tó wá jẹ́ àkòrí wáàzì mi òun náà ni wípé mo kà á lọ bọ̀ mo wá rí wípé what is the strongest weapons of convincing aṣáájú ẹ̀dá lẹ́bùwá Muhammad ó wálé ayé ọlọ́run wá fún ní mission anabi nuhu ó lò one thousand something years tó fi ṣe dáwà anabi ibrahim ó almost three hundred and something years bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì abúlé wọn ẹlòmíì àdúgbò wọn ọlọ́run wa sọ fáṣíwájú ẹ̀dá nàbọ̀ wa muhammed. sallallahu alayhi wa sallam. mi rẹ ni fẹ́ lọ mọ́kà ọdún tí ó yóò bá ni sallallahu alayhi wa sallam. pé mo fẹ́ o tọ́ gbogbo ayé pẹ̀lú mẹ́sẹ̀ẹ̀jì ẹ láàrin twenty three. وما أرسلناك إلا رحمة للعالمين أداكو شيء ميشان بوسيبو لاكي أبي ميشان impossible حياكم الله أمان تريبي Almighty Allah is the possibility of every impossibility. Allah. Allah. láàrin twenty three years dáwà nàbì dé gbogbo ayé. Allahu Akbar Allahu Akbar. kò síbi tọ́wọ̀ láyé tí wọn àgúrò ànábì ń bẹ. sallallahu alayhi wa sallam. kí wàá ní nǹkan tó lò kí ni tó ṣe kí ni tó fi kárí ayé ẹyọ ni o. لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة إيه؟ لمن كان يرجو الله واليوم الآخر أه. وذكر الله كثيرا أشي good character good attitude good behavior good manner good etiquette are the strongest weapons of convincing. gbogbo Shetan, tá nàbí wa jẹ́ láyé ẹ bá yòǹgbò mustapha dáadáa orí ìwà ìṣesí ire ló yọrí gbogbo ẹ̀ sí. gbogbo àwa tá a wá la ìsìlámù dání ẹni mélòó ló ṣẹ́kù tí wọ́n ń rí tí wọ́n ń gba ìsìláàmù lára àtàfà àtọmọkéw àti ṣéwù àti mùrídì àti ìmáàmù àti làdáni ẹnu ló kù tá a fi ń júwèé bá a ti jẹ. gbogbo àwọn eléégún gbogbo àwọn olóró gbogbo àwọn oníṣàngó nígbà táwọn bàbá ń dé pẹ̀lú Islam ẹlòmíín sọ pé sẹ́rí bí mo bá dé tí n bá ní máa bẹ̀rẹ̀ ẹ̀yìn mi ó kàn rí ni àmọ́ mo rí kódòdó la gbé dání ẹ̀sìn ìmálẹ̀ ni gbogbo ọmọ tó bí ó dà wọ́n sínú Islam. Allahu Akbar. lónìí ayé ti dàrú débi wípé nǹkan mẹ́ta kò jẹ́ kí ìsìláàmù lọ wájú mọ́ ṣé wà ń bí afa abdulhafiz i want you to give me your audience totally not partially. yóò dà fún ọ hmm. ẹ yóò mú ànábì náà. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا nǹkan mẹ́ta kò jẹ́ الله ìsìlámù lọ على mọ́ àkọ́kọ́ àlè ojú kòkòrò ó ti báwọn èèyàn débi wípé kò sí nǹkan nínú ẹ̀sìn tí wọ́n gbé dání tó bá dọ́dọ̀ wọn lẹ́yìn ara wọn àtìyàwó àtọmọ wọn àfi ó dà fẹ́ nìkan. Allahu Akbar. wọ́n fún mi dírù mílíà gbogbo ọmọ rẹ lọ. Mm-hmm. ẹ bá ń gé ọlọ́run dáadáa. Allahu Akbar. wọ́n fún ìmáàmù ní lọ àgbọ́ ìyàwó lọ àgbọ́ ọmọ lọ àgbọ́ gbogbo lọ sì ń wọ́n ti wá ràn wá sẹ́ẹ̀dì ni bá ń alẹ́hẹ́rìsù alẹ́hẹ́rìsù ojú kòkòrò ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ dìdàkudà ẹlẹ́nkejì hmm. tó fọ́ gbogbo ẹ̀ tí ò jẹ́ kí ìsìláàmù kó lọ wájú lọ́dọ̀ àwọn tábì yìí tó ń takú síbi ó dé lọ́dọ̀ àwọn sàbí òun náà ni hubbur riyasa. Allahu akbar. hubbur riyasa mo fẹ́ jà síwájú hmm. èmi náà fẹ́ pàṣẹ èmi náà mo fẹ́ máa gbọ́ èmi náà ní kinní kan èmi náà ní kinní kan níbi ìjásíwájú yìí nǹkan kan ṣẹlẹ̀ mí ní dákọ̀ ọbẹ̀ mo hmm. forúkọ ẹ̀ ṣe sàárà mí ní wá dákọ̀ àwọn tó ṣẹlẹ̀ sí hmm. mo fi ṣe sàárà àwọn méjèèjì ń jà wọ́n wá kú lọ sọ́yọ́ iwájú àwọn tó jù wọ́n lọ yìí bá ń sọ pé ẹ máa wo lòsì yìí o nígbà tí màámu kan lé wọn èmi ló wá bá o nígbà tá ní kò ní jẹ́ èmi mú mu débi ó ti gbẹ́ bọ́ lọ́sàn-án gan. mi rẹ ni kí ọlọ́run dà. Allahu nígbà tí ìmáàmù bá gbẹ́ bọ́ lọ́sàn-án gan kó tó di ìmáàmù. Ah, ah ẹ kí ọlọ́run dáadáa oh, oh, gbogbo aráàlú nìdí ń kírun lẹ́yìn rẹ̀ kí nìyí wọn. Ah, ah. waste ni o waste. ó dàbí eré ni o ó dàbí eré ni yìí tó wá jẹ́ lẹ́yìn kẹta hmm. òun náà ni gbé ádámù rúbùyà tìlfàbùlì. على ni mutakadini الله الله akbar. gbogbo àwọn tó ti ṣáájú tí wọ́n ṣiṣẹ́ lẹ̀ fún wa àwọn olórí ibú ti ń dìde lẹ́yìn wọn wọ́n ń downgrade iṣẹ́ wọn wọ́n sì ń bàjẹ́. ẹ dákun láti jẹun wọn ti ń kórè ibú ìwá láti Saudi ńjọ́ wo ni wọ́n pààrọ̀ kí ó tàǹkì pé gbogbo ìtàwọn bàbá ń ti kéèkì ṣe kí ẹ kó lẹ̀ àṣẹ kó ní ìdè kò ṣẹlẹ̀. kò sí ìtú wọn kí ilẹ̀ náà ni wọ́n tún kí ọ̀dà òṣì tí ọ̀dà ni wọ́n fi kù. gbogbo ẹ̀yin ìyá wa mo kí n kú oríire o. alhamdulilayi. àpá àwọn èèyàn ti sùn. mo kí n kú oríire. ìdí tó fà á nì. Hmm ọlọ́run àbáṣẹ yín kù lẹ́yìn tó wà nù ọkọ̀ ànábìnú. alayhi salam. ẹ sínú àwọn tí ń sọ wípé lẹ́yìn ọlọ́run àtànẹ́bì mẹ́tẹ̀lẹ́ nìkan láti hmm. sì fi ń tààyàn. ẹ ṣéwù kìíní kan ṣéwù kìíní kan mẹ́tẹ̀lẹ́ nìkan lẹ́yìn ọlọ́run àtànẹ́bì ó dàbẹ́ bí ẹ léèrè shehu abdulkadir tan tẹ̀lé shehu tijani tan tẹ̀lé shehu ibrahim tan tẹ̀lé shehu malam kabara tan tẹ̀lé tó bá lẹ bọ ni èmi wà bí ọ léèrè pé ń jọ wò lọ jí láyé tọ̀ ṣẹ bọ. tán Allah. ṣé wàá ń bí abẹ jìnnà. ọ̀dọ̀ yín la wà. ọ̀rọ̀ àkíkà kọ́. téèyàn bá ti jẹ́bọ. ń jọ wò lọ jí níwà mùsùlùmí òdodo tó bá jẹ́ pé ìyẹn ẹ̀bọ ni tíwọ náà ò ṣẹbọ lọ́nà wo àbí yóò dà fún ọ kò sí mùsùlùmí òdodo tí èké òun lójúmọ́ ṣé bẹ́ẹ̀ ni o ti rí náà nọ ni. tírun rẹ bá wá pé ọkàtà yá ṣé bẹ́ẹ̀ ni atahiyatu lillah oyin ọlọ́run azakiyatu lillah oyin ọlọ́run ń gbọ́ ọ̀tún yin ọlọ́run tòhídì pé àbí ah, bẹ́ẹ̀ kọ́ kí ló wá tẹ̀lé. asalaamu aleyka ayuwa nabiyu wa rahmatulahi wa barakatuhu asalaamu aleyka. ẹlẹ́yìnkejì ọwọ́ àfità nàbì tẹ̀lé. Hmm, àwọn èèyàn pariwo ànábì rẹ̀. kí náà ń pè ní tàwíìdì ká mọ ọlọ́run ká sì mọ ànábì ọyàn ọlọ́run ọyàn ànábì ọwọ́ anilẹ́yìn méjèèjì ẹni bá fi nǹkan míì kún ó ti di ẹlẹ́bọ mọ́ṣíríkì nǹkankan kí wàá ló sì kẹta o. asalaamu alayna wa ala ibadillahi salihin. ẹ bá ń kí ọlọ́run dáadáa. Allahu akbar. ọwọ́ asálámà síṣẹ́ òtìjà ni. Mm ó sálámà sí Sheikh Abdulkadir ó sálámà sí Sheikh Ibrahim ó sálámà sí Sheikh Nasiru síbẹ̀ àwa tá à ń polówó rẹ̀ fáyé olẹ́lẹ́bọ̀ ni wá ìwọ sì ń kírun lójoojúmọ́ ọ̀ ń sálámà sí wa ṣó da kíjà kọ́ ọmọ gbùgbìn ẹ̀rẹ̀ mélòó ni ń bẹ lára tiẹ̀ wọ́n máa wò wá bí ẹran hmm. àwa sì ń wò wọ́n bí kókó. àmì gbogbo àwa tá a wá bí. ọ̀dọ̀ sangoji. ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run tá a dúró sí hmm. ẹjẹ́ á dúró bẹ́ẹ̀ má yẹsẹ̀. ṣe rí gbogbo àwọn tí ò láǹfààní wọn nípìnlẹ̀ wọn à sì níbi tí wọ́n ń kó yàn án lọ inú mi wá dùn ó ṣojú ẹ̀mí mi mo ti kú tọ́lọ́wọ́n ọba bẹ̀rẹ̀ sí ń fọ́ṣẹ́ wọn. alhamdulillah. wọn láwọn ali sunna wa jamaa. bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. n kò ya wọn láwọn èèyàn ò sí lójú ọ̀nà àwọn sálàfí ni bẹ lójú ọ̀nà. wọ́n tún láwọn èèyàn ò sí lójú ọ̀nà àwọn sálàfù sálàfù níbẹ̀ lójú ọ̀nà ah. wọ́n tún láwọn yóò sí lójú ọ̀nà àwọn ikhwan ló wà lójú ọ̀nà. Hmm. <laughs> wọ́n tún láwọn yóò sí lójú ọ̀nà àwọn serious serious salafi. ẹ yóò ń bọ́ ànábì dáadáa. sallallahu alaihi wasallam. àwọn alájọmọ iná bẹ́ẹ̀ látijọ́ tá a ti ń ṣe kàdìrí ẹ̀yọ kan náà la gbé dání. látijọ́ tá ti ń ṣe tìjàníyà ẹ̀yọ kan náà ni. tìjàníyà ni kò sí serious serious tìjàníyà. kò dàrú kò sí serious serious kàdìríyà. kò sì fọ́ torí náà ìyá mi. a ah, nífẹ̀ẹ́ lẹ́yìn ṣàṣemọ́ a ṣe púpọ̀ rẹ̀ láyé kò ní í dáṣe mà orí ò ní balẹ̀ kó mẹ́rin nǹkan gbé a ní débi kankan má fún yàn ní gbogbo ẹni tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó jọkùnrin ń wá ṣàdánwò àìrọ́mọ bí fún wọn lọ sọ sípítù wọn lòun ló láàrùn láà ẹ má abere ma. mọ́ ẹ má náwó oògùn tí yóò máa kó jẹ èmi náà bá wọn kó jẹ kò ṣiṣẹ́ lára mi ewé ẹyọ kan péré àti kejì lọ́wọ́ papọ̀ àbá wa ni wọ́n bolúkú sẹ́yìn ẹ̀ńdákẹ́ ń wí ewé àgbo àti ewé àtòrí méjèèjì ni lọ́wọ́ kùjà papọ̀ hmm. ọ̀gbọ́n lómi ọmọ mú àtàòkì yóò bẹ̀rẹ̀ sí ń kí kò lẹ́yìn ọmọ ẹ̀yìn ọmọ ó débẹ̀ hmm. kò lè ṣe dáadáa ah. ó bá ṣèṣẹ́jú kan yóò ti rẹ̀ ó bá ti mú kílẹ̀ tó mọ yóò lọ àràfà mẹ́wàá. Allahu ah. akbar Allahu akbar oh, oh. ṣé n wí kan sí àbí ẹ̀yin ah, kó ànábì dáadáa bàbá bàbá tí ń tó gbé yìí wọ́n sì jí lẹ́ǹkan náà. ìbá ọkùnrin dùn wọ́n sọ jí sálàlá. ìjàdìgí súnmọ́ sango jì. bí nǹkan oṣù bá ń ṣe ségesège àbò ńlá mi àbò ń rùn wọ́n wá sọ kóbìnrin nì ọ̀dọ́ rẹ̀ làìrọ́mọbí wà pẹ̀lú mian tube ti búlọ́ọ̀kì àtàwọ̀lẹ̀wọ́bẹ̀. ẹ á ṣe sọ́jírì kan á ṣe kìnní kan dákun sinmi má dàrẹ́ lọ́wọ́ báwọn àfáà ní ká báyìí ìwé ìwé ku yìí máa nà gàgà báyìí ni èso ẹ̀ ìwé ìwé ku bọ́ọ̀bá já lọ́wọ́ omi òkun bọ́ọ̀bá lè bu nìkan bẹ́ẹ̀ bù fẹ́wúwe ìwé kò wàá fi omi òkun kọ́ fi gbó. ó bá kújọ́ méjì àbí mẹ́ta tóbìnrin mò ń ṣe nǹkan oṣù ẹni kó máa mu gáàsì kan lálaalẹ́ tó bá ti ń jí láàárọ̀ báyìí tó fẹ́ tọ̀ fúnra rẹ̀ yóò máa dáwọ́ bò mú ni torí gbogbo ohun tó dílé ọmọ rẹ̀ nì ni yóò máa tọ̀ jáde. Allahu Akbar, Allahu Akbar. ilahi táṣì ọlọ́run bá dé nínú oṣù nì kò ní í mu jẹ tó yóò fi tu òsì náà. Allahu Akbar. Allahu Akbar. ẹ jẹ́ àfi tó kù lẹ̀. ó pọ̀ bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ sọ. lé lọ́gọ́rùn-ún kan tí mo kọ́ àyè. mo wá fọlọ́mùbúra fún yín yọ nǹkan kan kúrò mẹ́. ẹni ọlọ́mùbá kádàrá níbikíbi ó bá wà hmm. kó jókòó kó dìde kó àpò hmm. kan péré naira wọ́n lẹ́yìn ò lè rà nàbì. mo má di ìsì mẹ́ẹ̀ẹ́dógún wa. wọ́n lẹ́ni tó bá kúnlẹ̀ fáàfáà rẹ̀ àbóbì rẹ̀ yóò wọ̀ ná hmm. wọn má di ìsì tó lé méje wá mi á ti kúnlẹ̀ fáànù àbá àsìkò ti lọ wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ló wà ń hmm. fifteen hours gbogbo ìsọkúsọ àwọn sàsálà mo fún wọn láyà kùránì àtàdísì ó dá mi lójú tó o bá tí wọ́n lè fàyè lẹ̀ ọ́ máa ṣàdúrà fún mi nítorí pé ṣé àwọn bàbá ni àwọn kan ti fẹ́ wo ọlọ́ọ̀ni ò gbà gbogbo ní tí wọ́n mẹ́mbì yányá wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ni five hundred naira. five hundred naira mp3. àfa wa láti Àbújá kẹlẹ máa jẹ kíra dayif hmm. látọ̀dọ̀ mi. Àbújá jì. Allahumma salli ala sayyidina Muhammadin. الذي نادى مولاه يا أكرم الرسل خلقت كل شيء من أجلك وخلقتك أنت من أجلي صلاة وسلاما تجيب لنا رضوانك وأمانك وإحسانك وجودك وكرمك يا أرحم الراحمين وبا يا ربنا جت ميودرا وبا يا ربنا جت وودرا ودرا tàwa